ṣe iltizam pẹ̀lú mòdù tó ń sọ̀rọ̀ lé lérí ṣùgbọ́n tí àǹfààní ìmọ̀ kan bá ti wá sẹ́mi wọn kódà kó má ní nǹkan kan ṣe pẹ̀lú tí wọ́n ń sọ wọn ò fẹ́ tún sọ kó lè máa jẹ́ àǹfààní fún gbogbo ẹni tí bá ń kà eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìṣesí ẹ eléyìí ti ìṣesí ẹlẹ́rìí tamayyaza bí al-Sheikh al-Allama Nasiruddin al rahimahullah nínú ìṣesí tí wọ́n tún fi yàtọ̀ láàrin àwọn àfa òǹlélẹ̀ lọ́bi jẹ́ kí tó bá ka tírà Sheikh Al-Albani ẹ̀yọ kan àwọn àǹfààní tó rí ń bẹ imma al-fawaidul fiqhiyya aw al-fawaidul hadithiyya aw al-fawaidul lughawiyya oríṣiríṣi àwọn fawaid lẹ́yìn ó tún rí ń bẹ sòrò náà ló fà á tó jẹ́ pé àwọn muqaddimat tí wọ́n máa ń kọ síbẹ̀rẹ̀ tírà wọn yóò máa tọ́ wa sọ́nà lọ síbi àwọn àǹfààní tó pọ̀ amma ba'd bàbá ní fa inni fi safarati la akhira ila Taba bàbá ní ìrìn àjò mi èyí tí mo ṣe èyí tó kàn the last journey ìrìn àjò èyí tí mo ṣe kàn nígbà tí mo lọ sí Taba Taba yẹn Madina ló jẹ́ bẹ́ẹ̀ hmm, Taba ayé al-Madina al-Madinatul Munawwara nígbà tí mo ìrìn àjò yìí tí mo ṣe kẹ́yìn nígbà tí mo lọ sí Madina bàbá fẹ́ jẹ́ ká mọ̀ pé tọ́ba ni wọ́n wá lọ tábà lówó ní footnote wọ́n ní ismu Madina ti nàbí sallallahu alayhi wa sallam samaha bidalika rabbul alamin pé ọlọ́run ló pe Madina ní tọ́ba kama fil hadith sahih ẹ̀tún wà láyé náà tó fún wa ló jẹ́ pé tàbá ń kàtẹ́rẹ́ àwọn àgùdọ̀ fojú rí nà kankan kódà àwọn footnotes tí wọ́n máa ń ṣe síbẹ̀ ìmọ̀ tún máa ń wà bẹ́ẹ̀ so ó jẹ́ pé madina madina nìkan lọ́wọ́ mà tẹ́lẹ̀ tó o mọ̀ pé madina ó kọ́ tọ́lọ̀ ń sọ madina gan ni tọ́ọ̀bà àwọn alárúbáwá ń pè ní yethrib gbàtà nàbì dé madina ló di madina tó rọ̀sọ̀lù béèrèbéèrè nàbà sọ lórúkọ madina torí pé ìlú tànàbì ṣe yíra wa làwọn èèyàn fi ń pè ní àwọn mùsùlùmí ń pè ní madina tó rọ̀sọ̀lù nítorí jẹ́ madina ṣùgbọ́n kọ́tọ́ lọ́hún sọ madina gangan òun náà ní tọ́ọ́bà kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ kama fil hadith sahih gẹ́gẹ́ bó ṣe wà ní hadisi tó lálàáfíà anabi ni inna Allah sammal madinata tọ́ọ́bà. inna allaha sama muslim àfàwà muslim ló gba hadith yìí wá wà fi hadith akhar nínú ẹgbàá wa mi hadith mi samaha sallallahu alayhi wa sallam tọ́yìbá tọ́yìbá ẹ́ nínú ẹgbàá wa hadith mi ọni samaha sallallahu alayhi wa sallam anabi náà tún pè madina náà ní tọ́yìbá rawahu al-shaykhan. حديث ń ترى nu tura وهو مخرج في wa huwa mukharrajun fi الصنم al-ahadith as-sahiha bàbá tó sọ nọ́mbà rẹ̀ síbẹ̀ so hadha muntaha fi al-amanati al-ilmiya so gbogbo ẹni tó bá ti múrò àwọn àṣeṣí báyìí àwọn èèyàn ò máa fọkàn balẹ̀ lórí ìmọ̀ rẹ̀ gbọ́tọ̀ àdéhìsí tá a sọ yìí o inú tíra báyìí ló wà o nọ́mbà báyìí ló wà o irú ẹni tí bá ti máa ń sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé kì í ṣe ẹni tí ó nífẹ̀ẹ́ tara rẹ̀ nìkan torí pé n ti ń jẹ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ náà ó ti ti ṣàlàyé ẹ̀fẹ́ lómìnira kó náà lọ wò ó kó náà lè jàǹfààní mọ̀ yẹn ẹ wá wo bí Sheikh Al-Albani mo sì máa gbà ládàá pọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ yẹn tí bá ti sọ àdìsí kan bàbá ò kùn ní kọjá lórí àdìsí yẹn wọ́n sọ ibi tó wà wọ́n sọ nọ́mbà wọ́n sọ ìdájọ́ àdìsí yẹn kọ́lọ́mọba kí kó bá wà kẹ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní nísìn báyìí wọ́n ti mọ̀ pé tọ́ọ̀bà àbí tọ́ìbà orúkọ Madina náà ni wọ́n nígbà táwọn rìn ìrìn àjò ó rọrùn fún wọn ká ní fa inni fi safaratil akhirah lil Madina wọ́n lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fẹ́ kó o tún lékún nímọ̀ ẹ̀wọ̀ ohun tó tún gbé wa lọ ẹ̀wọ̀ àwòtírà yìí kí ni tírà ń sọ ẹ̀ tó gbọ́ àwọn tí o tún jáde mẹ́ ló jẹ́ pé afẹ́ kọ́kọ́ rògbò bá àjà fi àwọn mọ̀kọ́dímọ̀ ilé ká lọ sínú tíra àgàgà ṣùgbọ́n mo fẹ́ kàkà gbogbo mọ̀kọ́dímọ̀ ká tó parí mọ̀kọ́dímọ̀ àǹfààní tó tún rí ziyada tán lérí tíra àtàfẹ́ gàgàgà kì í ṣe kékeré anigba táwọn rìnrìn àjò lọ sí Madina akhira al-Muharram ní ọwọ́ ìkẹyìn oṣù Muharram sana mia àmì alfu wa thuluthumia wa thamani wa tis'in ní ọdún 1398 tarodẹ́tù múdàtà ìkọ́mọ̀tì fi ha tarodẹ́tù mò ń lọ mò ń bọ̀ mo máa ń lọ mo máa ń bọ̀ múdàtà ìkọ́mọ̀tì fi ha nígbà tí mo fi wà ní Madina ìgbà tí mo travel lọ bẹ̀ tí mo wà ní ìlú yẹn kò síjọ́ kan mo máa ń lọ mo máa ń bọ̀ ala maktabatili jamiatil islamiyah library library jamiatil islamiyah tarodẹ́tù àlá kì í ṣe tààrọ̀ dáàtú ìlà lọ́mú yẹn lọ́wọ́ má lọ túmọ̀ tààrọ̀ dáàtú yẹn sí mò ń ṣe mo tààrọ̀ dídú ẹni tí ń lọ tí ń bọ̀ tí ń ṣe tí ò mọ̀ èyí tí ó mọ̀ nílẹ̀ lágbára náà ni àṣáàk ẹni ṣe yẹ méjì mo tààrọ̀ dídú àǹtà mo tààrọ̀ dídú ìtumọ̀ àṣìlò ẹ̀ náà gbọ̀ ń lọ ń bọ̀ ìwú ló ṣe ń náà fi ń pe ẹni tí ń ṣe méjì ni mo tààrọ̀ dídú ṣùgbọ́n tí bàbá ń sọ ń bí ìtọ́jú pé tààrọ̀ dáàdì tó àlá mo máa ń lọ ọbẹ̀ mo máa ń lọ mo gbogbo gbà mo máa ń lọ mo bọ̀ mo máa ń lọ mo bọ̀ ìgbà táwọn fi wá Mẹdínà yẹn o kì í ṣe pé adìẹ làwọn jẹ àjájà làwọn jẹ káàkiri gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó lọ Mẹdínà yẹn ni pé ah míyàn bá dé ilé oúnjẹ kan báyìí ní Mẹdínà àwọn adìẹ kankan bàbá ní taraddattu ala maktabati al-jami'ati islamiyya pé mo máa lọ mo máa bọ̀ wọ́n ti mà mí ní library jami'a islamiyya ala adati ìyẹn ti jẹ́ ìṣesí mi kullama safartu ilayha gbogbo ìgbà tí mo bá ti travel tí mo bá ti lọ Madina mi lè má dé library maktaba jami'a islamiyya lidirasati ìdí tí mo fi ń lọ ọbẹ̀ kì í mo lọ kíyàn mo ń lọ mọ́ study mọ́ yatajamma'u fiya min nafa'isil musawwarat mo lọ mọ́ ń ṣe àwòfínífíní àwọn tí ó kójọ tó sarajọ sínú library yẹn minna fa isil musawarat nínú àwọn ẹ̀dà ìwé olówó iyebíye àwọn tíra àwọn tíra tí library ọ̀pọ̀lọpọ̀ ni bàbá ti jẹ tán ṣùgbọ́n wọ́n tún lọ mọ́ wo àwọn tíra míì tí wọn ò tí ì tẹ̀ tọ́jú pé photocopy ẹ̀ òun ni library gan-an ní wọn ò tí ì sọ di tíra àwọn yẹn torí gbogbo ìtàn tó sínú sẹ́ẹ̀fù yẹn sàṣàlẹ̀ yìí tí wọ́n ti kà rahimahullah rahmatan wasi'a sàwọn tó wà lọ́mọ àwọn èyí tó ń ṣe photocopy tí wọn ò tí ì tẹ̀ síta maktutot àwọn olùmọ study ẹ̀ anna wadril maktutot alhadithati wa ghayriha nípa àwọn èyí tó sọ wọn nadir kí nǹkan sọ wọn ló ń jẹ bẹ́ẹ̀ jáwọn ènìyàn wá dìrò àwọn èyí tó sọ wọ́n nínú àwọn al-makhtutati al-hadithiyya mal maqsudu al-makhtutati òun náà ni manuscripts àwọn tíra àtàn fọwọ́ kọ tí wọn ò tí ì tẹ̀ jáde náà ń pè ní makhtutati àwọn èyí tó sọ wọ́n nínú àwọn tíra àfọwọ́kọ ti gba ti ti ẹ ti ẹ tòde ìsìn yìí wàgẹ́rìà àtàwọn míì tó jẹ́ táyé jọ́hún tó wà ní library tó kó tó bá wà library wọn èkó àwọn yẹn síbi shelf wọn ó béèrè fún ni pé mo fẹ́ ṣé mo lè ní access àwọn makhtutat wọn wà mú ọ lọ síbi tó wà ó rí ti ìmí ìbẹ̀ wọ lọ́sẹ̀ mọ́ fọwọ́ tún ṣe dáadáa tó ti gbó sàbà ní ìtàwọn ọlọ́mọ ń jókòó tì nìyẹn al-mahfudha al-mahfudha ti fi mukhtalaf maktabati biladi dunya àwọn èyí tó ṣe wípé wọ́n ti fi àwọn maktotọ́ọ̀tì yìí wọ́n ti fi wọ́n pamọ́ kìí ṣe maktaba jami'a islamiyya nìkan ni níbi gbogbo àwọn láìbírì ayé pátá ẹ mọ̀ rí àwọn maktotọ́ọ̀tì yẹn náà níbẹ̀ o lè rí maktotọ́ kan ní nàìjíríà bíi tó tún dé Cambridge University London lórí o lè rí bẹ́ẹ̀ náà o lè jẹ́ lárúbáwá gan náà so tó bá fẹ́ ṣe tahqiq ẹ̀ o lè jẹ́ pé nuskha àti nàìjíríà àti nuskha àti London nuska nǹkan tá a fẹ́ fààyàn bẹ́ẹ̀ nìyẹn gbogbo ẹ bá rí màtótọ̀ mi níbí ó tún ṣe kékeré pé tẹ bá tún dá àwọn láìbírì mi náà ẹ tún rí bẹ́ẹ̀ náà pẹ̀lú fífọwọ́kọ yẹn náà níbẹ̀ tí wọn ò sì tẹ̀ jáde wadhalika bihimmat wajuhudi fadilati sheikh abdul muhsin al-abbad ẹ̀wọ̀n kan wọ́n ní ntí àwọn fi kan sára sí. Si, ìgbìyànjú àáfà àwọn àgbà asheik abdulmuhsin al-abbad ẹwà àwọn àáfà wọn sọ dáadáa nípa ara wọn ẹlòmíì ó sì máa sọ pé ah sheik al-Albani àwọn àtàwọn àáfà wọn ò gbá tara wọn ọ̀nà sọ bí sheik muhsin al-abbad tíra àwọn tá a kà kan kí ló kọ tíra wọn so àwọn náà ń rìvásì bí àwọn tí wọn jọjọ jẹ àwọn tí wọn jọjọ jákẹgbẹ nìyẹn afa aládìsí náà ni asheikh abdulmuhsin al-abbad afa aládìsí náà ni wọn àwọn sì ń bẹ láyé jìsì nígbà náà wọ́n jẹ́ náà ibi ìrọ̀ ìsìlìjàmíat haliya àwọn ni igbákejì adarí gbogbo yunifásitì islamic university ń gbà náà haliya nísinsìnyí nígbà yẹn náà ń sọ nísinsìnyí o ṣùgbọ́n nísinsìnyí wọn ò sí bẹ́ẹ̀ wàmí kọ́bìlì hí ṣáájú kó náà tó ṣe àwọn ìgbìyànjú yìí mo tún dúpẹ́ fún fadilatu al-allama asheik abdulaziz bin abdullahi bin baz rahimahullah rahmatan wasa pé àwọn tún kan sára sí gbìyànjú àfọ̀dílà ẹ̀rí wọ́n fi al-allama wọ́n fi sí ti sheik bin baz àwọn àfẹ́yẹsà dédé lo àwọn kẹ́límà ọ̀hún bẹ́ẹ̀ nìkan tó ṣe kú yóò ṣe jáde ìdádi kí àwọn ṣe kàlà aláàmà ó náà wàá mìírí báyìí aláàmà wo ni aláàmà wo wọ́n gbé ọ̀nà àlẹ́ aláàmà wọ́n náà rẹ̀ àwọn ah, fi aláàmà kù sí ọkọ̀ ọ̀hún níbi aláàmà wo ẹ lè gbọ́ pé ṣé kábìlì musin ó bínú pé wọ́n fi aláàmà sọkọ̀ ọ̀hún torí pọ́n mọ̀ pé àfa òun ni Sheikh Bin Baz àfa gbogbo wọn ni Sheikh Bin Baz rahimahullah rahmatan wasa ló jẹ́ kí Sheikh Al-Albani àwọn náà fi gbogbo wa min qablihi ash-Sheikh fadilatul allama ash-Sheikh Abdulaziz bin Abdullahi bin Baz ar-Ra'is al-Am al-An àwọn ni olùdarí àgbà gbogbogbò lọ́wọ́lọ́wọ́ ń sìn nígbà náà li idarati al-buhuth al-ilmiyyati wal-iftaa fún ètò ìwádìí ìjìnlẹ̀ òfin tó tó wàlì ifta àti ìlanilọ́yẹ̀ nípa ẹ̀sìn àwọn náà jẹ́ olórí gbogbo ìgbìmọ̀ yìí fil mamlakatil arabiyyati saudiya ní orílẹ̀-èdè Saudi Arabia jazakumullahu ta'ala anil ilmi wal islam àwọn àfáà méjèèjì kọ́lọ́wọ́n bá kó bá wa san wọn lẹ́san látara ìmọ̀ ní tí wọ́n kópa lórí ìmọ̀ àti ní tí wọ́n kópa nínú islam kó bá wa san wọn ní khayran ẹ̀san tó dáa wa waffaqahuma wọ̀gbẹ̀rọ̀wùmá ọlọ́run ó sì fi wọ́n ṣe kòǹgẹ́ àtàwọn míì náà bí irú wọn nínú àwọn àfa minal mas'ulin àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn tá a lè mọ́ almas'ul nípa nǹkan òun náà lè àwọn tó wà responsible nípa nǹkan àwọn tí wọ́n wà ní ètò tọ́lọ́run fi sídìí ààtò limutaba àti sayri fi hadha al-mashru' al níbi àmójútó ìtẹ̀síwájú ètò almashru project àwọn tí ọlọ́run fi wọ́n ṣe àkóso ìtẹ̀síwájú bí ìlọsíwájú ó ṣe máa bá àgbékalẹ̀ ètò èyí tó tóbi tó bò àyà yìí kí ni ìtumọ̀ kí ló ń kí wọ́n fún òun náà ni pé jamul maktutat wọ́n mójútó láìbìrì yẹn nítorí fi lè mú ṣe kàlàlùbá táwọn bá ti lọ àwọn òòlù kí jẹ́ gbogbo láìbìrì ní bàbá lè lọ láìbìrì mi ìtàbá wọ̀ bẹ̀ kò sí ní táwọn fẹ́ kà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n yé fi library islam university wọ́n fi ṣeré jamiu islamiyah kí dẹ̀ níbi tó fi rí bẹ́ẹ̀ ni wípé sheikh al eh, sheikh bumbas rahimahullah sheikh abdul musin abad ìgbà tí wọ́n fi ń jẹ́ olùdarí jamiu wọ́n ṣe àmójútó maktaba yẹn gan wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn maktutọ́ ti síbẹ̀ wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra síbẹ̀ tí ó ṣàǹfààní ìdí nìyẹn tí sheikh al fi ń ṣàdúrà fún wọn ká wọ́n ṣiṣẹ́ ní library yẹn ló fi jẹ́ pé gbàtí Sheikh Al-Albani rahimahullah tí wọ́n fẹ́ fààyè ilẹ̀ wọ́n kọ wàsíyà gbogbo tíra àwọn pátá kan kò lọ sí jamiu islamiyah wọ́n fi ṣe wàsíyà wọn ò pín tíra wọn tíra Sheikh Al-Albani gbogbo tíra tí wọ́n ní kò sọ ọmọ kankan tó jogún ẹ̀ wọ́n ṣe wàsíyà rẹ̀ waqfan pé kán kó gbogbo ẹ̀ kán lọ kó sí maktaba al-jami'at library Islamic University Madina ìjọba Saudi náà gbé plane kalẹ̀ náà fi lọ kó wa náà kó wa tó dókòwò yìí sọmọ Saudi náà kó wa síbẹ̀ ló fi jẹ́ pé àwọn àyè mí ń bẹ gan tó jẹ́ pé àwọn tó bá wà ní kùlíyà hadith nìkan náà máa ní access sí àyè ẹnu library yẹn so kọ́lọ́ wọn bá kí ọba ẹ wá tún wo ládàá tí wọ́n tún wá gbà lórí àwọn kan tí wọ́n tún fi sílẹ̀ kò sí ní tó fàájú wípé bàbá ṣàǹfààní púpọ̀ ní library Islamic University Madina ló fi wá jẹ́ pé ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ tọ́lọ́ ń wà fákọ̀ rẹ̀ tó láǹfààní àti lọ kẹ́kọ̀ọ́ ní aljamiatul islamiyya bil madinatul munawwara tó wá lọ pẹ̀lú agbárí èyí tó fúyẹ́ ó sì tún padà wálé pẹ̀lú agbárí pangolo tó sin kankan bẹ́ẹ̀ tọ́ba wa bí ọ léèrè pé ah adìẹ ń bẹ ń sàwọ́dì èèyàn jẹ síkìn èèyàn tó mú bọ̀ òun náà nìyẹn subhanallah láìbìrì tó ti gbé àwọn Sheikh al wọn èmi ṣeré inú bẹ̀rẹ̀ wọn wá ń gbé yìí ló ń sùn ló ń jí ibẹ̀ lọ wà ẹlòmíì lè mọ́ wọ láìbírì lẹ́ẹ̀mẹ́ta tí ó fi jáde kó mo bí ẹnìkan léèrè pé ah mọ́kítàbà jami àsàlẹ̀ ọ kí ló ń fẹ́ lọ ṣe mọ́kítàbà mo kọ́ra rù gan òdì kàtẹ́nẹ́ àní kéèyàn páàsì kéèyàn sápá kéèyàn kọ́ńkárẹ́ èèyàn wálé ah, kí ló ń fẹ́ lọ kí ló kàn fẹ́ lọ ronú bí a ṣe lo àwọn àǹfààní tọ́lọ́run bá fún wa bàbá ní ìgbìyànjú tí wọ́n ṣe yìí alẹ́dẹ̀ yusahilu al-asir ìgbìyànjú yìí ló sọ di rọrùn àwọn nǹkan tó ṣòro wa yuqarribu al àwọn ìgbìyànjú tí wọ́n ṣe yìí in tó jìnnà rere òun ló súnmọ́ ni ila al-ulama al-ba'ithin gbogbo àwọn nǹkan tó jìnnà sáwọn àfáà tí wọ́n máa ń ṣèwádìí ọ̀fìn tó tó yìí mà ìgbìyànjú táwọn bàbá yìí ṣe òun ló súnmọ́ wọn wọ́pọ̀láàbìlì mùsítẹ̀yìdì àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n jólùgbìyànjú tí wọ́n ń wá ìmọ̀ iṣẹ́ tí wọ́n ṣe sí láìbìrì yẹn ó jẹ́ kí n tó jìnà kó tètè súnmọ́ àwọn tó jólùgbìyànjú hátà yóò hákìkò débi pé àwọn àfáà bẹ̀rẹ̀ sí ni wọ́n ń ṣe tàkìkò ọ̀pọ̀lọpọ̀ màtòtọ́t wàyó ń ṣirò min àtàrí sálàfínà wọ́n sì bẹ̀rẹ̀ sí ni ń fọ́n tíra jáde tó sọ nípa ìrípa àwọn aṣáájú rẹ̀ wa wa mu'allafati ulama'ina lam yushar ba'd bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra táwọn àfa wa tó ṣáájú ti kọ tí wọn ò tiẹ̀ tí ì tẹ̀ gbogbo ẹ̀ àwọn ni wọ́n sì gbìyànjú láti bá wa kó jọ kọ́lọ́n kó bá wa san wọ́n lẹ́sàn o innahu sami'un mujib ọlọ́run ọba yìí ọba tí ń gbọ́ ni ọba tí sì ń gbé pé àdúrà ni háàdá tó bá rí bẹ́ẹ̀. wàkùrì stafartu bàbá ni mo ṣàǹfààní púpọ̀ min musawwaratil maktabatil madhkura níbi àwọn photocopies ní library tí mo sọ yìí àwọn ẹ̀dà ìwé mo ṣàǹfààní púpọ̀ ń bẹ̀ ẹ̀ fawaida jiddan kathira mo ṣe àǹfààní púpọ̀ fatala'atu biwasitatiha nípasẹ̀ library yìí mo ojú mi tó ala musawwarat àwọn ẹ̀dà tíra wà báàdì al lè maktutot mo tún láǹfààní àti rí fíìmù ọ̀pọ̀lọpọ̀ àwọn maktutot kan àwọn maktutot mi ń bẹ tó pé ó ti fẹ́ gbó tí wọ́n mọ̀ páyà pé á ah, tó bá yá maktutot yóò gbèyàn e, lérí kíníkà wọ́n wà wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí coverage ṣe àkàtà bá ti ṣe wọ́n zoom ẹ̀ kíní yóò lè yóò tóbi dáadáa so wọ́n ó ṣe fíìmù ẹ̀ wọ́n fi pamọ́ àìmọ̀ títí pépà wọn tó bá ya tán tẹ́lẹ̀ kan bá fẹ́ ṣe dìrásà rẹ̀ wọ́n fún ní fíìmù yẹn pé tọ̀ ní page kí ló ní òkìlẹ̀ yẹn page eight ẹ̀ ṣe òfin yẹn fún ìgbà tí o ti gbó yẹn wọn ó ti take picture gbogbo kìnì yẹn ní àbá dé library ó máa wà báyẹn tó bá ń ṣe báyà sọ̀rọ̀ tàkìkù kan tó bá ní ah page kan wà níbi ìdẹ́kẹ́ mi ò rí ó possible page eight mi ò rí pé page eight ok má bọ̀ wọ́n wà lọ́mú fíìmù ẹ̀ jáde tó gbà tán kó kìnì yẹn síbẹ̀ wọ́n ti take picture gbogbo àwọn kìnì yẹn tó pàwọn màkìtò tọ́ọ̀tì wọ́n ti máa gbó so bàbá ní àwọn tún láǹfààní láti lè rí báàdùlẹ̀ aflam àwọn films hmm, àwọn fọ́nrán tí wọ́n fi de limaktutot ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra àfọwọ́kọ àwọn àfa tọ́lámẹ̀ kúntù harisan alal ìtìlá àlẹ́yà èyí tó pé ó ti pẹ́ tí mo ti ń sojú kòkòrò àti rí àwọn maktutọ́ọ̀tì yẹn tí mi ti rí mo wá láǹfààní àti rí ní maktaba jami'a islamiyya wọ̀dẹ̀rọ̀ sátìyà ó ti pẹ́ tí mo ti ń sojú kòkòrò àti stọ́dì wọn àti ṣe e, ìwádìí ọ̀fin tó tó lérí ẹ̀ wàlìtìkọ́ọ̀tì fàwà ìdí ha wàdúrọ̀ rì ha tí mo sì ti ń sojú kòkòrò láti lè he ìlìtìkọ́ọ̀tì kéèyàn ó he nǹkan bẹ́ẹ̀ èèyàn he ọ̀sán ọ̀sán jábọ̀ ọ̀wá he ìlìtìkọ́ọ̀tì tí mo ti ń wọ́nà láti lè he àwọn àǹfààní rẹ̀ wàdúrọ̀ rì ha àti àwọn àlúùlù àǹfààní àǹfààní olówó iyebíye dúrọ̀rù nípa àwọn màtútọ́ọ̀tì wàkánà mìndálíkà hàrí ìrìsálà tẹlẹkàyèmá nínú àwọn màtútọ́ọ̀tì mo ti ń wá ti pẹ́ tí mo wá rí ní jamiu islamiyah ní maktaba yìí òní tíra yìí èyí tó níye lérí alẹ́tì uqaddimu bayna yadayha hàrí kẹlìmà èyí tí mo ń sọ ṣáájú rẹ̀ àwọn àtisíwájú yìí. ala kí lorúkọ tíra náà wàhíyà al-ayatul bayyinat fi adami sama'il amwat indal hanafiyyati sadat orúkọ tíra náà ni so ìyẹn tó ma pè níbo náà ti rí màkútó rẹ jami islamiyah náà ti rí ẹni tó kọ́ ta'aliful alamatu sayyidi nu'man ibn al-mufassir shahid al-jalil sayyidi mahmud ana kọ tíra wal waqi bọ́rọ̀ ṣe ni wípé annani èmi lam akun qad sami'tu bi hadhihi ar-risalati min qabl mi ò gbọ́ pàtìrà ìrí tẹ́lẹ̀ lam akun qad sami'tu bi hadhihi ar-risalati min qabl unzur ibara mi ò gbọ́ pàtìrà ìrí tẹ́lẹ̀ falamma waqa'at ayni ala unwaniha fi ba'di faharisil maktaba nígbà tí ojú mi ọba ṣe wọ́kọ̀ àti ẹ̀yìn má sọ pé ojú mi jábọ́ lẹ̀ o ojú mi bá gan ni aláàrùn wa ni à tọ́pìkì tíra mi ò tí ì rí tíra rí bẹ́ẹ̀ mo kàn rí tọ́pìkì ẹ̀ fi bá di fahari silmẹ́tàbà nítorí pé ní fahari silmẹ́tàbà ṣe é ma ṣe bí eh, content kọ wọ́n mọ catalog wà index mọ wà ní library tó bá ti débẹ̀ àwọn tíra tó o ò lè máa wo gbogbo láìbìrì láìbìrì tóbi ọkàn yìí pé ṣé nípa ọ̀rọ̀ fíkì ni wọ́n ń wá tíra kan báyìí wọ́n ò gbé kíní ẹ̀ jáde wọ́n wà máa wò pé kí ni ìbẹ̀rẹ̀ ó kọ tíra wọn bàbá ni albidayat fi ilmi fi fi fíkì fi fíkì ilé islami halif wọ́n máa wò tó bá wà ń bẹ̀ wọ́n ò rí bẹ́ẹ̀ àwọn màkútọ́ọ̀tì náà òun náà wà so wọ́n yẹn náà ń pè ní fahari silmaktaba bàbá nígbà táwọn ti wọ ní tí àwọn bàbá kọ́ lọ́mọ ń ṣe àwọn kìnìún yẹn náà lọ́mọ wò èyí tán bá ti rí pé ó tuntun táwọn ò tí ì gbọ́ rí ní àwọn tíra yẹn ó sita rẹ̀ nǹkan mú tíra yẹn jáde àfẹ́ lọ so níbi àwọn màtútọ́ọ̀tì náà ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ rí tọ́pìkì tíra yìí akhada bi majami' qalbi tíra yìí ọgbà ẹ̀mí mi mú bí mo ṣe rí tọ́pìkì yẹn akhada bi majami'i qalbi ma mana majami'u qalbi ẹ hmm, kinayatan an uh, at-ta'ajjub bihi wa wal uh, wa sarfu al-inaya kàkẹ́ ìwé orí gangan ah sílẹ̀ ìwé tún lélẹ̀ akhadha bi majami'i qalbi ìmí ìsìn bẹ̀tẹ̀ yìí ó rí ṣùgbọ́n báwọn ṣe rí akhada bi majami qalbi ó gbá mi lẹ́mìí mú wa dhanantu annaha risalatun hamatun fi mawdu'iha wa dhanantu mo wá rí wípé tíra yìí tíra kan ni tó pàtàkì nípa mọ̀ọ́dù tó sọ̀rọ̀ yìí lórí ẹ̀ falamma talabtuha musawwara nígbà tí mo wá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà ní láìbírì pé ẹ bá ń ṣe tẹ̀sùn rẹ̀ mi ì lè mú yẹn lọ bẹ̀tí kan bá ń ṣe photocopy ẹ̀ lè dọ̀rọ̀ sáti aláti lè stọ́dì ẹ̀ wà á kàdé fíkọrọtì sẹ̀rí àti jàmí àti àníhá ní láìbírì yẹn mo kọ́kọ́ rò kí n kàn sáré á kàdé fíkọrọtì sẹ̀rí àkí n kàn mú àìdíà ìròrí ní kíákíá èyí tó kó gbogbo nǹkan tó wà nù tíra yẹn tó kó sínú fẹ́mi ìyá lè kọ́kọ́ síbẹ̀ glance ẹ̀ kí ló wà ń bẹ́ẹ̀ nítorí àwọn ọkọ̀ fẹ́ ṣe nìyẹn ẹ bá ti photocopy káwọn sáré gíláǹsì bọ́yọ̀ wọ́ọ̀tì ntẹ̀yìn lè ṣe tahqiq bada'tu uqallibu safahatiha wọ́n ní mo bẹ̀rẹ̀ sí ní mò ń ṣí àwọn pages ẹ̀ ojú ewé rẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ṣí wa ata'ammal fi suturiha wa buhuthiha mo wá ń ronú sí àwọn suturu ní paragraphs mo wá ń ronú sí àwọn àwọn. ìpín ìpín àgbékalẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ wà ha àti àwọn ìwádìí ìjìnlẹ̀ tó wà ń bẹ ta akadtu zọ́nù ni mo kọ́kọ́ ní tẹ́lẹ̀ ẹ̀rì kan ní sọ̀nàntù tẹ́lẹ̀ ta akadtu mo wá má má dájú mímà ha yà tíra yìí owúlò pọ̀ ọ̀sánfààní ẹ̀wú ọ̀rọ̀ wọn sọ pé àwọn má má dájú tẹ́lẹ̀ fatọláptò anyusọwiro lè nuskatan aniha mo sì wá sọ fún wa pé ẹ bá mi ṣe photocopy nuska yẹn gangan lè àtàfàrà gèlèdèrè sátì ha kí n bá wa lè fààyè lẹ láti stọdì rẹ dèrò sátán dẹkìkọ ní kí n lè stọdì rẹ léyìí tó jìndò ìdárò jàǹtò yìí la balàdì orí padà lé màá lọ farabalẹ̀ stọdì ẹ fọfá lójú ẹsẹ̀ wọ́n sì ṣe jazakumullahu khairan kọlọ́n kò san wọlé san dáadáa famakirtu arkabu ta'ira aidan ila dimashq ní kété kọ̀pẹ́ kọ̀pẹ́ tí mo fi wọnú plane aidan ayọ̀rọ̀jì ila dimashq lẹ́ni tó ń sẹ́rí padà sí damascus hatta ihtabaltuha fursa ihtabaltuha fursa tíra yẹn mo ihtabaltu risalata fursa mo lo tíra yẹn gẹ́gẹ́ bí opportunity hmm, pé mo wà nínú plane ṣẹ̀kẹ́ nínú plane o kò sí nǹkan kan téèyàn ṣe ló jẹ́ kẹ́lò míì bá ń travel yóò mú tí a lọ́wọ́ at least èyí tóun ó fi máa sunú ọkọ̀ òun ó máa òun ó máa yẹ̀wò ẹlòmíì sì ń bẹ késẹ́ẹ̀tì ní òkú lọ́wọ́ yóò sọ fún dírẹ́bà ẹ ẹ bá fi pàṣọ yìí ẹ bá fi sí káfíńdé kò yóò tún àfà àbá àti yíyàtọ̀ báwọn ṣe máa ń ṣe ni ẹ̀kọ́ yóò má bàa máa sùn là orí ìrìn àjò gbà mí ò lè wà on air fún odidi bíi eight hours kí ló wà máa ṣe sọ ẹni tó bá jẹ́ olùgbìyànjú yóò ti ní nǹkan kan lọ́wọ́ bóyá tíra kan ló mú lọ́wọ́ eléyìí tó fi máa rojọ́ ó máa ka àwọn kan yìí bàbá ni mo lo àǹfààní ìrìn àjò yìí fastakhrajtu risala mo bá yọ tíra yìí tí mo ti photocopy mo yọ jáde wa bashartu qira'ataha sátara sátara mo wá bẹ̀rẹ̀ sí ní ka kà á lé line by line eh? bi rawiyatin wa imuani rawiya una bi diqqa mi ò rush rawiya bi, bi ta'ammul mo ń ronú wa imuani àti má sọ pé bí rọwíyà bí rọwíyà rọwíyà kéèyàn ó máa wo nǹkan pẹ̀lú fínífíní kò ní pẹ̀lú rọwíyà wa ìmọ̀ánìn àti ìfarabalẹ̀ ìfọpọlọbalẹ̀ dáadáa so gbogbo àwọn mufradati yẹn nínú àwọn fawaidu lugawiyya ni ẹgbẹ́ ana aqra'u kitabi ana aqra'u darsi bi rawiyatin wa ìmọ̀ánìn ṣùgbọ́n àwọn nǹkan tí èèyàn máa ń kọ́ ọmọ sọlá bá bẹ gbé ilẹ̀ lábàánà bí ọ̀sìn Sheikh Al-Albani wo gan ilẹ̀ lárúbáwá wọ́n dábàá sì ń sọ lárúbáwá ọmọ lárúbáwá gan ó gbà wípé àwọn ilé ìgbé èdè lárúbáwá rahimahullah rahmatan wasi'a nínú àwọn àǹfààní tó ń bẹ mọ kọ́ dìmọ̀ tá à ń kà nìyẹn ẹni tó bá wá jẹ́ pé mọ bọ́n ṣe ń di àǹfààní mọ́lẹ̀ ẹlòmíì ọmọ bá ṣe ń di àǹfààní mọ́lẹ̀ yóò mọ̀ gbọ́dọ̀ araba náà ni ṣùgbọ́n tó bá mọ tó bá ṣe ń di àǹfààní mọ́lẹ̀ tó bá ti lè parí rẹ̀ yóò rí pé kọ́dìmùtálà á jẹ́ ìbòho àpò rẹ̀ ti kún fún fawaidu kathira mushiran ila al-mawatin lẹ́ni tó ń tọ́ka mò ń mushiran ila mò ń gbígbà kéèyàn máa fàlà sí nǹkan mushiran mò ń fàlà sí ila al àwọn ààyè kọ̀ọ̀kan al-mawatin al-mawadi allati tahtaju ila tahqiq nínú tíra wọn àwọn àyè kọ̀ọ̀kan tó ní ìdí tó bùkátà kásì tàkík àbí kásì tàlík kémi náà sọ̀rọ̀ lérí ẹ̀ bí mo ṣe ń kà á lọ mò ń fàlà síbẹ̀ àwọn takhrij àbáwọn àdìsí kan bẹ tán mú wá tí ò sọ bí tádìsí ń wà tí mo rí pé ó yẹ kásì takhrij yẹ mọ̀ wọn dá láyẹn fasdadtu ta'akudan bi ahmiyatiha wa ijaban biha kí n tó ṣe lè tán nínú plane mo ti lékún ní àmọ̀dájú pé àǹfààní tó pọ̀ ọwọ́ ànútìrà ìwà ìjábà ń bí a ó sì jọ mi lójú púpọ̀ wàmtàlá tó ṣòro ẹ̀mí mi wá kún ìfúramọ̀ mi ó kún bìdọ̀rọ̀ rọ̀ tì náà ṣe à pé a túláàsì àgbọ̀dọ̀ tẹ̀tìrà yìí jáde káwọn èèyàn lè mọ àǹfààní tó wà ń bẹ̀ torí pé inú màtútọ̀ inú láìbìrì tó wà yẹn kò sẹ́ni tí ó rí ka falamatu ma'annan tó fi dáa ẹ má wò bára yìí falamat ma'nantu fi dari wastaqirru fiha qara wastaqarra fiha qarari wastarahtu qalilan min wa'athai asfari wani falamma ma'nan itma itma'nantu fi dari ngba tí mo wá padà lé tara sílẹ̀ tí mo délé wastakọrọ fi akọrọ rí mọ́mọ́ ní istakọrọ fi akọrọ rí ó ti kó ní pé ah bóò mo lóru àná ni n kò sẹ́yìn mo ti dé ara ti balẹ̀ ọ̀rọ̀ gbogbo pé ẹkùnrin àná n kò sí yẹn ma. bẹ̀ mọ́ wastarahtu tí mo sì sinmi díẹ̀ mi wà àtà ìasfari níbi òpó ìdààmú ìrìn àjò torí pé kò sí o travel tàdé ní ìsìn o tún dé ní ìsìn o tún yá o tún yá o ah, ah, torí pé ìdààmú wà lórí ẹnìkan rìnrìn àjò bọ travel lọ wá ẹgbẹ́ níbo lẹ́wà ah, mo ti fẹ́ dé lára ọ̀dà <laughs> báyìí ẹ̀yin náà mo ń lóde ó sì ti travel láti bí kan lápòjúwe ìgbà tí ó dé náà ah ọlọ́run ẹ̀ẹ́dọ́kọ̀ ẹ̀ẹ́dọ́kọ̀ ní tí mo fẹ́ rí fún náà lélẹ̀ subhanallah ó ti yẹ kó o ti mọ̀ yóò ti tó tó rìnrìn àjò lọ tó dé síyàwó mo lágbájá ah, gbogbo àwọn nǹkan báyìí èèyàn bàbá ní lẹ́yìn ìgbà tí wastarahtu qalilan min wa'athai asfari tí mo sì ti sinmi díẹ̀ látara ìdààmú orí ìrìn àjò akbaltu aleha ìgbà náà ni mo ṣẹ̀ṣẹ̀ wá dojúkọ tírà yìí muhakkikan muallikan mukharrija ẹ̀wùsẹ́ mẹ́ta àwọn ṣe tahqiq wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ mu'allikan ibi tó yẹ kó sọ̀rọ̀ létí ọ̀sọ́ débẹ̀ àwọn fi kún mukharrijan àwọn àhàdìsì tó wà ń bẹ tí wọ́n kà sọ pé kọ́lá rasulillah sallallahu alaihi wasallam àwọn ìrora ó sì lè jẹ́ kọ́lá ta ló gbà wá inú tíra àwọn lọ́wà àwọn tún ṣiṣẹ́ lórí yẹn bí qadri yasiri min waqti níwọ̀nba díẹ̀ nínú àsìkò mi tí mo ní alẹ́rí tó sàáìdù ní alẹ́ ìsìhàtì èyí tó ṣe pé ibi tá àlàáfíà ara mi lè gbé torí pé àgbà ti ń dé gbà yìí àwọn àsìkò díẹ̀ tí mo ní tí mo rí pé kò ní affect mi mo sáà ń lo àsìkò yẹn fún wa mashari'i al-ukhra mo sì tún lo àwọn àsìkò yìí náà fáwọn project mi míì allati la budda minal istimrari fiha èyí tó yẹ pé <laughs> òun náà gbúdọ̀ dúró project náà ń sọ yìí kì í ṣe pé wọ́n ń kọ́lé o tí a náà ń kọ project wọn bá làwọn ní project tí a ní wọ́n ń ṣe báàfù kan náà lọ́wọ́ tẹ́lẹ̀ kan tó torí ìyẹn wọn ò sì tó fẹ́ eléyìí wọn ò fẹ́ dá dúró èyí tá ń bá lọ tẹ́lẹ̀ náà wọn ò fẹ́ dóná dúró wàlẹ́tì minha project tí mò ń bá lọ tẹ́lẹ̀ ó níṣẹ́ tí mò ń ṣe lérí tíra tá a pè ní sahihu tẹ̀rìgíbi wà tẹ̀rìhíbi wà dọ̀ífù tẹ̀rìgíbi wà tẹ̀rìhíbi wà tàkíkù àhàdíìsì mùkútàrọ̀ lìdíyà ìlmọ́kìdẹ̀sí wà ghairiha àwọn iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ tí èyí tí mo tún rí ní maktaba jami'a islamiyya walamma ta'ammaktu fiya qalilan wọ́n nígbà táwọn wá tún wo tíra táwọn mú ní jami'a islamiyya yẹn risala yẹn táwọn tún wo wo dáadáa tabayyana li annaha ma'khudatun an nuskhatin sayyi'atin jidda wọ́n láwọn rí wípé kọ́pì èyí táwọn mú ní jami'a islamiyya yẹn kọ́pì tí ò dára rárá ẹ wò ń gbọ́ kọ́pì yẹn ò dára kí ló dé tán fi sọ bẹ́ẹ̀ wà á na àgẹ́rù kọ̀ọ̀bílatín gẹ́rù mùkọ̀ọ̀bálatín bí asìlè mu'allif rahimahullah àwọn rí i pé kò kò ṣe déédéé èyí tó jẹ́ ìpìlẹ̀ tá a fọ́hún tí a kọ gangan kò fẹ́ jọ ṣé ẹ mọ̀ pé wọ́n ti ṣàlàyé fún yín èyí tá a fẹ́ àkọ gangan fún rẹ̀ tó lélẹ̀ àwọn ọmọ kí ẹ̀yin náà fẹ́ kọ́ lápèjúwe mo fẹ́ kọ́ ní tíra àkàyè mi mo sì kọ́ tíra ọwọ́ ni mo fi kọ́ mo wá ní insha next month a bẹ̀rẹ̀ tíra ẹ̀ kó lọ dákọ̀ so ti ṣe ẹ̀pẹ́ asilu tẹ́mi kọ gẹ́gẹ́ wà lọ́wọ́ nígbà ẹ̀ dákọ̀ tán eléyìí lè ṣe mistake kan kele mistake tẹ́lẹ̀ ṣe kele má ṣe so ti yé báyìí ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ̀ wá kọ́ yín nígbà mọ̀ kọ́ yín tán èyí padà jẹ̀wò òun náà fẹ́ lọ fi kọ́ àwọn èèyàn níjẹ̀bú ní ọ̀dà ọ̀dà fáwọn aláti kọ ẹ̀yin náà lọ́kọ́ tó kọ̀ bí ẹ̀ ẹlẹ́mìn náà lọ́dà kọ́ nínú àwọn ọmọ ìjẹ̀bú ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé kí ò tí ì wọn kọ àìmọye nǹkan míì tó tún jákò ń bẹ so ẹni tó bá fẹ́ ṣe tààkìk yọ àmọ́ wa èwo ló súnmọ́ àsìlù tí àfa àkọ gẹ́gẹ́gẹ́gẹ́ ti jẹ̀bù ó rí nùsà kan jẹ̀bù ìgbà àjẹ́ lè padà sí Kánò àwọn náà lọ fi kọ́ àwọn èèyàn bí ṣe máa ń fọ́n kiri nìyẹn àwọn tó dà kan Kánò náà oríṣiríṣi kátùlẹ̀ lómi náà fi kọ́ mistake míì náà tún ṣẹlẹ̀ ń bẹ ó tún rí nùsà kan ní Kánò ìgbẹ́lẹ̀ padà lọ sí Abẹ́òkúta òun náà tún jẹ́ pé náà oríṣiríṣi àwọn ọmọ ẹ̀gbá náà àwọn náà tún dà kọ́ so mistake mi náà tó ṣẹlẹ̀ ń bẹ̀ o tún rí nusra kan wọ́n wá òpin ẹ̀dá ìbò làáfà àwọn ti kọ́ wọn gan-an ṣèbá kúrẹ́ ni ẹja lọ láìbírì àkúrẹ́ ó yẹ ká rí nusra kan náà lákúrẹ́ ó ṣe é ṣe bí tá a ti ń wá nusra àkúrẹ́ òun ká rí nusra tó lẹ̀ asili gan tó jẹ́ pinlẹ̀ fáìmtòn lẹ́yìn ọ̀gbìn tàkì kò ṣe é tó lágbára èyí nuska táwọn wá rí ní Madina yẹn wọ́n ní kò da kì í ṣe pé kò da ìtumọ̀ ẹni ó ti jìnnà sí bóyá ti àwọn ará ẹnìkan ti ti kọ́ inú àwọn tí kí ló kọ rẹ̀ ń jẹ́ tọ́yìbù tó kọ́ lábẹ́kúta ẹnìkan ti ti gbé lọ dẹ́dá ẹnìkan náà tó kọ́ ló kọ́ dẹ́dá ń bẹ̀ nǹkan kan tó kọ́ dẹ́dá òun ni wọ́n wá fi sí library nìyẹn wá rí sẹ́wọ̀n pé sákàtúntì pọ̀ níbẹ̀ wọ́n ní irú ẹ̀ lè ni lẹ́yìn ìgbà táwọn wò òun ni irú ẹ̀ làwọn rí ní Jamia Islamia walamma ta'ammaqtu fiha qalilan tabayyana li annaha ma'khudatun an nuskhatin sayyi'atin jiddan wa annaha ghayru muqabalatin bi asli al-mu'allif rahimahullah pé kò ṣe déédéé pẹ̀lú ìpìlẹ̀ yìí tí ẹ̀ ń tọkọ tí àgàgà kọ wàlámùsọ̀ haha kì sì í ṣe èyí tí wọ́n ti ṣe correction wakọ̀dọ̀ alimtu min faharis níbi apá kan àwọn index tí máa ń wà ní library ṣé index ni wọ́n pè àbí catalogy ẹ́ catalogy ni so ìgbà tí mo wá dé tí mo wá tún wo àwọn catalogy kan mo wá rí pé àna unaka fi maktabatul awqaf fi Baghdad nusakhan idda irú tíra yìí gan kọ́pì rẹ̀ tó pọ̀ ó wà ní library awqaf ní Baghdad ẹ̀ tún wọ̀ gán o yẹn kí mọ̀dínà làwọn ti rí yùn àwọn padà tún rí nínú kátólọ́jì míì náà tí wọ́n kọ́ ọbẹ̀ wípé ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o irú màtútọ̀ ní ìsìtò ní àkúrẹ́ ń bè wọ́n ó tún sọ pé irú màtútọ̀ yìí náà tó o bá dé library University of Ibadan ó rí bẹ́ẹ̀ o ìmọ̀ ń ṣẹlẹ̀ díyẹn tó fi jẹ́ pé ẹlòmíì ọ̀mọ́ bá ṣe ń lo library ló fi jẹ́ pé odidi ẹ̀kọ́ kan gan ni library studies ẹ̀kọ́ kan ni lọ́tọ̀ tó bá rẹ̀ tó mọ library ń lò tó bá ti wọ library ó ní kọ́ lọ́mọ gbéwè ẹlòmíì tó bá wọ library ah tíra ẹ̀dá ah tíra ẹ̀dá gbé alájọkọ la ọ̀nà méjì lèyàn fi ń wọ library ìmọ̀ kó ṣe pé o ti ní tó fẹ́ lọ kà àbí o fẹ́ ṣèwádìí nípa kátólọ́jì lọ lọ wọ́n wà á lọ wo alphabetic order ní òfin àríjẹ tán bá ti wò kí ni bẹ̀rẹ̀ kí ni yẹ wọ́n wò sáà níbi tó bá wà tó bá ti rí shelf wo ló wà kismu wo ló wà tó bá ti rí mẹ́ẹ̀ ok tẹ́kẹ́ màtú tọ̀ ni ó wà ń bẹ láìpẹ́ àwọn láìpẹ́ ìwo lágbàáyé látúntì lè tún rí kí ni yẹ wọ́n sọ mẹ́ yóò wà ń so ìdí tó jẹ́ pé ọ̀rọ̀ library kan ti pé àkàkọ́wé síbẹ̀ lásán ó ti ní àwọn ẹ̀kọ́ kan tó rọ̀ mọ́ béèyàn ṣe máa ń lo library àbáláwọn ti ti wá rí náà ní fàwọn faharis míì ní Baghdad pé àwọn copies irú tíra yìí pọ̀ tó wà ní library alcof ní Baghdad Baghdad capital Iraq ó ní wa ihida bi kọ́lámìlì mu'allif nafsi kódà àwọn ní tá a bá ń wá èyí tó yẹ pé àáfà àtọkọ tíra gangan èyí tó fọwọ́ ara ẹ̀ kọ́ gangan Baghdad ló wà ẹ wò nǹkan bẹ́ẹ̀ pé Baghdad gangan lèyí tí wọ́n fọwọ́ ara ẹ̀ kọ́ gangan wà fakatabtu bàbá ń lójú ẹsẹ̀ mo bá gbé lẹ́tà ìlà ahadi ikhwanina hunak a sì láwọn brothers ọmọ ẹ̀yà tán wà ní Baghdad mo wá kọ lẹ́tà ránṣẹ́ sí i lè yúrùsílà ilayna suratan anha kódà kó lọ sí library yẹn kó bá wa ṣe photocopy àwọn nǹkan yẹn tó wà bẹ kọ́sẹ̀ǹdì ẹ̀sìn wa nínú àwọn màtótọ̀ yìí ṣùgbọ́n fàlámà tà á kàrà a ní abárètí pé ó fẹ́ wọ́n mú lẹ́ wọ́n mú wa wọ́n mú wa títí títí títí títí títí títí ah, ẹ̀mí àwọn sì ti ṣiṣẹ́ lórí kìíní ṣùgbọ́n kọ́pì táwọn ń expect kò dé bọ̀rọ̀ mọ̀dọ́ ìtùfì tàhákéèkì lè mọ̀sọ́ wọ́ra tẹ̀lẹ́tì ẹ̀ ń di ah, èyí tó ń bẹ lọ́wọ́ mi náà sẹ́yí àyè náà ń bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gbà yẹbẹyẹbẹ muta'ammidan fi dhalika ala al-masadir allati naqala al-mu'allif anha ntí mo wá gbára lé ni wípé mo lọ wo àwọn references tí àáfàá gan coach bí ká máa sọ pé èyí mo sọ yìí ó wà nínú tíra báyìí ọ̀rọ̀ wọn fi nǹkan báyìí àwọn tíra yẹn làwọn wà ló ń wò ìpè ṣé bí ṣe ṣe kìlọ̀ ẹ̀ yìí so ṣe déédéé pẹ̀lú reference yẹn wọn ò ní nuskha mi ò rò pé gẹ́gẹ́ kí ni yẹn wọn ò ní nuskha mi ọdún yẹn tán fi lè kọ́ bálà ṣùgbọ́n àwọn references tí àfa àtọkọ tíra yìí ń kóòtì nínú tíra yìí àwọn wà lọ gẹ́ẹ̀tì àwọn yẹn táwọn bá ti wò pé ṣé n tán kóòtì nínú reference yìí a kò jọra wọn o a pé àwọn tí wọ́n ń da kí ni wọ́n ṣe mistake reference tán kóòtì yìí gan húwà ló wà ń bẹ híyà dẹ̀lẹ́ ní ìlọkọ síbẹ̀ húwà ni ó jẹ iṣẹ́ táwọn wá ń ṣe nìyẹn mọ̀nà dàánì mìnà àfàwọn èyí tí mo bá rí pé ìgbà tí mo wò wò wò wò wò wò wò ah ó difficult fún mi láti mọ̀ pé èwo ló right ṣé muhalif náà ni ó sọ̀rọ̀ yìí àbí mistake ni ó jẹ́ àwọn òde rí mọ́rídà wà kátà wọn fi lè establish pé èwo gangan ni muhalif sọ wàbídàlíkà ìdí nítorí jẹ́ pé tàmà kántu mi ń tẹ̀sí akthar ibarat èmi fúnra mi láì wo nǹkan kan wá bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe èyí tó pọ̀ nú àwọn ibarat alẹ́tì àsọ́ba tahrif bíi kí wọ́n ṣe tahrif nǹkan kan yí ẹ́ aw tashif aw saqat nínú àtàlà àwọn tahrif àti tashif tashif ń gbà mí ò ní kó jẹ́ pé táà ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹyọ kan ni wọ́n lọ fi síbẹ̀ ẹ̀kọ́ yóò dínà hm? so ti lápèjúwe ní ìsìnkú ó ní ànàtà anata nínú èdè lágbàá anata kí ni ìtumọ̀ anata ẹ́ ẹ́ ó bàjẹ́ anata subhana man anatil huju ẹ́ kí n kò kú rẹ̀ tẹ̀ kí n kò dààmú ìwàhálà ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ wàhálà sọ ti ṣe ṣèkínú lọ́wọ́ láàrin yẹn tẹ́nìkan bá wà lọ ṣe nákúrú ẹ̀ tó wà lọ ṣe attach tó lọ fi ṣe mọ̀ pé anata tí wọ́n wọ attach an amúrí ọ̀bí ha tẹ́gbẹ́ attach náà tún nítumọ̀ àwọn wàhálà yẹn ń pè ní tasrif ni so bó ló fẹ́ ma bàbá ní àwọn fúnra àwọn wá bẹ̀rẹ̀ sí ní kò lè rí báyìí tahrif ni pé kí wọ́n fi odidi aráàfin kan kan change tanyanya tán yányán àbí ìbára kẹ́límọ̀ kan fi mí change gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ao sakot àbí kó didi ọ̀rọ̀ kó tiẹ̀ já kúrò ń bẹ̀ la adhabu kí la já kúrò ń bẹ̀ ṣe mọ̀ pé ìtumọ̀ ti yí padà mhmm. bí sábàbí kátó elkaati bí alátara àṣìṣe tí ẹni tó ń kọ́ tó wáyé látọ̀wẹ̀ wà á dámù lè mọ̀ kọ́ ọ̀bẹ láti bìlẹ̀ àṣìlè mo sì rí i pé ó súnmọ́ kọ́tẹ́pẹ́ nìyẹn kò fọ́ọ̀lù ìpìlẹ̀ nígbà tó ń kọ́ kí nìyẹn wàlàm àrọ̀ fa'idatan kubra fil isharati lal mawatin allati sa'ahtu al kathrati àbáni èmi ò ráǹfààní púpọ̀ níbi kí n ṣẹ̀ṣẹ̀ máa mẹ́ńṣàn gbogbo àwọn ibi tí mo ti ṣàtúnṣe ṣàtúnṣe ṣàtúnṣe inú tíra yìí pé tó lè kẹsàrà ó pọ̀ pé mi ṣẹ̀ṣẹ̀ ní ìdá tí mo tọ́ka sáwọn nǹkan yẹn illa fi ba'dil ahyan àfi níbi àwọn àyè kọ̀ọ̀kan walakinni ashartu ila al alfaz wal jumal alẹ́tì kánà sákọ̀tọ̀ mẹ̀lẹ́kátì súnmọ́ ìsìtàdàràtùhá wọ́n ní ṣùgbọ́n àwọn kan tọ́ka sí àwọn gbólóhùn àbáwọn odidi ọ̀rọ̀ èyí tó já nígbà tí kátìbù ń kọ́ kó já kúrò ń bẹ̀ tí òun ti fi sí i súnmọ́ ìsìtàdàràtùhá tèmi padà wàá gẹ̀t tí mo lépa bá a ìwádìí àyìn tí mò ń ṣe ni pé màá wá fi ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀nà àlùmọ́ àkò àtẹ́yìn àkàdà màá fi sáàrin bírákẹ́tì méjì báyìí mọ́tàlá kéèyàn sọ wípé wàlámà dáhàbà Ibrahim ilà sok ìgbà tó kò sí bọ̀ wá ní wàlámà dáhàbà ilà sok ọwọ́ agẹ́tì pé Ibrahim ni ọwọ́ akọ Ibrahim sáàrin ọwọ́ àfi ọ́fíìsì nù bracket láti lè fi mọ̀ pé ìwọ ló fi sí o kò sí nínú ìpìlẹ̀ gangan ọ́fíìsì nù bracket wọ́n ní táwọn ń ṣe nìyí tó bá jẹ́ kó já kúrò tó yẹ pé àwọn làwọn fi sí àwọn ò fi èyí táwọn fi sí àwọn ò fi sínú bracket hakada wa nadratun sari'a fi hada almustadrak mustadrakat min alqari labib wọ́n ní ìwòye sí ẹ̀kan báyìí tí ẹni tó bá ń ka yìí tọ́lọ́ ń sì fún ní ọpọlọ alabib alakil al tó ní ọpọlọ tó bá ti rí àwọn tó já tí mo fi sí yìí tàdúlùú yóò jẹ́ kó tọ́ yóò jẹ́ ó mọ̀ aláṣọ ìnusxati lẹ́tì kómtùbìtà kékeré yòǹgà ó gbà wípé hmm, nusxa tí mo rí yẹn bàbá ńlá ṣe mo ṣe lórí ẹ̀ pé kò dá rárá tọ́ nígbà tí ọ̀rọ̀ jẹ́ nam pé láàdì hábù ń lọ̀rọ̀ tí láwájá sẹ́yìn pé ọ̀rọ̀ ti dàrú so nǹkan jẹ́ náfíù ìsìbáàtù náà fi gbé wá pé ẹni tó bá ti wọ́n ń rí táwọn ṣe ń bẹ àwọn pé ah tí ì bá ṣiṣẹ́ tí bàbá yìí ṣe ipò nǹkan mìíràn àbágbọ́ nínú tíra yìí gbogbo ẹni tó bá ń kà pẹ̀lú àwọn tó já táwọn fi kún yẹn yóò lè mọ̀ pé ṣẹ́ làwọn ṣe. amalan an akuna ẹ wufiktu ila ikhraji a wifkọ nuskhatil muallif wọ́n ní in táwọn nílẹ̀mí náà ni pé káwọn ó sáré tíra yìí ṣe káwọn ó ṣe kòńgẹ́ láti lè mú jáde níbàámu sí bíi kọ́pì ẹni tó kọ́ gangan rahimahullah ta'ala ìyẹn dẹ̀ ní algaya fi tahqiq téèyàn bá ń ṣe tahqiq ọ̀sáfẹ́ kó jẹ́ kó súnmọ́ gẹ́lẹ́ bí èyí tẹ́ni yẹ kọ́ gangan aw qariban minha àbí kó sáà tiẹ̀ súnmọ́ wa fi tab'atin lahiqa insha Allah lẹ́yìn eléyìí tá a bá tún fẹ́ tẹ òǹtẹ̀mí jáde insha Allah nakun qad wufiqna ala nuskati pẹ̀lú ògo ọlọ́run gbogbo sì yẹ kó rí gẹ́lẹ́ òun náà láàgbé jáde wàsó àhànáhà àléyà á sì tún ṣàtúnṣe rẹ̀ lórí nuska àti ìpìlẹ̀ wàlíkúlẹ̀ ajalin kitab bàbá ní kò ní pẹ́ náà o ìtumọ̀ wàlíkúlẹ̀ ajalin kitab sóyún tó yàn pé èyí tá a láàbẹ̀ ṣe yìí náà kò ní pẹ́ àtún tabatẹ́lẹ̀ bá ti jáde àtún bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ wallahu ta'ala huwa waliyu tawfiq walhadi ila sawab ọlọ́run ọba òun lọ́ba tó ní kò ń gẹ́ lọ́wọ́ òun ní sì máa fi yàn máa ojú ọ̀nà èyí tí tó ṣe déédéé tó insha Allah nakifu ná so mukọ́dìmọ̀ tí à ń kà yìí afẹ́ kárí àwọn ẹ̀kọ́ kan àbí méjì ń bẹ lẹ́ẹ̀fì mọ ní tí bàbá ń ṣe yìí ní tí wọ́n ń ṣe tán ṣe lórí tíra yìí ó tó ní téèyàn fi ń gba dọ̀tọ́ra ó tó ní téèyàn ó fi gba oyè dọ̀tọ́ra fi lóga ṣe ń pé ah, àwọn fíkì aládìsí ni wọ́n takik wọ́n fi sọ́ńdà iṣẹ́ lóga ọ̀ndà dìrasa lọ́gàwíyà lọ́wà tí wọ́n bá fẹ́ ṣe báàfù ṣèdí nìyẹn la fi ṣàlàyé fún wa pé èyí tèmi fi ṣe first degree project mi tahqiq ni tó ti yé tahqiq ni so olóòfin jẹ́ pé tẹ́nìkan bá wá ṣe irú iṣẹ́ tí bàbá ṣe yìí nísìnyìí alàlẹ́ àkọ́lì ó wá kéré tán ó ti di déédéé iṣẹ́ doctorate tí yóò fi gba doctorate ṣùgbọ́n sáà torí ẹ̀ pé bàbá ní doctor àníyàn tí wọn kì í ṣe bí wọn fẹ́ gba sàtífíkẹ́tì kó bá a lè mọ ṣàǹfààní tá à ń ṣe ìnísìn ńlá níyàn wọn ọlọ́run dẹ̀rọ àníyàn wọn báyẹn wọn ní ìkíláàsì bá a ṣe ń ka ìnísìn wọn ò sí láyé mọ́ ládàá lọ́lọ́mọ bá wọn. so ìdí nìyẹn tó fi jẹ́ pé béèyàn bá ń wá ìmọ̀ náà ayé páálí la wà lóòótọ́ sàtífíkẹ́tì ṣùgbọ́n kéèyàn wọn tá níyàn ṣe náà pé bí mo ti fẹ́ gba sàtífíkẹ́tì yìí náà kí mọ̀ yìí náà ò lè ṣàǹfààní fáyé kéèyàn wọn tá níyàn ṣe lọ́lọ́run fi máa ń ẹlòmíín sì ń bẹ àfa kò tí ẹ lọ yunifásitì tó sì kọ tí àti buwáyé sì ń sàǹfààní pẹ̀lú tíra wọn so ìdí nítorí jẹ́ pé ká tún àníyàn wa sí lérí ìmọ̀ tá a bá ń wá bá a bá sọ pé tó sàtífíkẹ́tì lóòótọ́ náà ṣùgbọ́n àníyàn wa gangan gangan gan òun náà ni ìmọ̀ tí ó wúlò fún wa tí ó sì wúlò fàyè so tíra tí bàbá ṣe kínní ẹni tí wọ́n ní kó sẹ́ǹdì kínní sí wọn ẹ̀rí pé ẹni òtítì sẹ́ǹdì ẹ̀ ìgbà tán parí iṣẹ́ tán gbé envelope wọn bá sẹ́ǹdẹ̀ sáwọn pé ah iṣẹ́ ti parí kí lè tó dé wọn ni àwọn kọ̀ọ̀kan tó tún ṣe change àwọn tó sáré bẹ̀rẹ̀ sí ní change yẹn kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tẹ tírà yẹn èyí táwọn wàá lè ṣe tán àwọn àni tó bá ti di òǹtẹ̀lẹ̀ tó bá àtàníyà àwọn tó hà dé mọ́ so gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe yìí owó ara wọn ni wọ́n fi tẹ̀ kì í ṣe pé nìkan ni ó gbowó kalẹ̀ tí wọ́n fi tẹ̀ ẹ wo wàhálà tí wọ́n ṣe ìgbàhálà eléyìí gan àti jẹun ayé ẹ lè má yọ ọ lẹ́ẹ̀ àti ráàyè fúnyàwó fọmọgà ayé ẹ lè mọ ìyọlẹ nítorí àǹfààní táwa tá à ń bẹ ní ìsìn tá a fẹ́ máa ṣe sòdí ìyẹn tó fi jẹ́ pé láyà sítàwìyà ni masala ẹ lè fi ẹnìkankan wé àwọn afa bójú wọlé kó mọ pàápàá jùlọ àwọn afa tí wọ́n dúró déédéé tí wọ́n sì lo ìmọ̀ wọn láti lè ṣàǹfààní fáyé kọ́dà bó sa sọ kan lọ́wọ́ àlọ́run ẹ̀ láyà sítàwìyà ni masala ẹ lè fòun wé aláìmọ̀kan sòdí ìyẹn tó fi jẹ́ pé ẹni tó wá mọ rírì gbogbo àwọn nǹkan yìí ni kiri ẹ̀ sábẹ́ olóṣèlú àfa ń tẹ̀lé àwọn olóṣèlú káàkiri nígbà tí ò mọ iṣẹ́ tọ́lọ́ ń gbélé lọ́wọ́ ṣèdí nìyí tó fi jẹ́ pé ojú tààfà fi ń wo nǹkan ọkọjá ogbe eléyìí APC PDP kí ló kàn wọ́n pẹ̀lú ogun yẹn nítorí fẹ́ gbèsè ẹ̀mí rẹ̀ gùn ju ẹ̀mí PDP lọ láyé ìgbà kan NPN là ń gbọ́ ṣe é gbọ́ NPN mọ́ UPN ẹlòmíì ọmọ UPN gan eléyìí tá à ń sọ ẹni tó bá wà ní eighties early eighties eighty two eighty three NPN ẹgbẹ́ Sagari UPN ẹgbẹ́ Awólọ́wọ̀ gbogbo àwọn ẹgbẹ́ èèyàn ta ló gbọ́yàn mọ́ nìyí so ẹ̀mí iṣẹ́ rẹ̀ ìwọ àáfà ẹ̀mí rẹ̀ gùn ju pátì lọ ló fi jẹ́ kó rẹ kó rí àáfà mi ò pé tí ń ṣe gìlàgìlà ẹ fẹ́ rẹ̀ sìn wọn nìyí kó bá di nẹ́sù ẹ rẹ̀ sìn wọn ọ̀pọ̀lọpọ̀ àáfà mi a máa lọ máa máa káàmpù wọn mosque kan azarudin central mosque ọlọ́wọ́ káàmpù olóṣèlú kàdàbù látara àdéhìlẹ yìí ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan al-iqbal ala al-ilmi shar'i kéèyàn ó dojú kọ ìmọ̀ ẹ̀sìn òun náà nìkan ni dàwa tẹ́pẹ́ jíjójíjó ni àmọ́ jójó tó kiri yó tẹ́pẹ́ ká lùlù ni àwa ọ̀mọ̀ lùlù bíi tiwọn ká sì kówó jẹ ká gba owó báńkì ká fi kọ́ chọ́ọ̀tì àwọn ò lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a fi jù wọ́n lọ òun náà ni al-ilmu shar'i anímọ̀ nípa ẹ̀sìn wa ìyẹn ló yẹ ká gbájúmọ́ kì í ṣe pé wọ́n ti kọ́ àwọn ọmọ wa lọ wọ́n ń lulu ẹ̀dá àwọn ọmọ àwọn ò lè lulu ẹ̀hìn kìnnìkan tẹ̀bá dá àwọn christian sìn wọ́n tún hawó fáwọn èèyàn àwọn ò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dùn mọ́tà tó ti dúró nísìn tí wọ́n bá lọ bank ìsibítọ́ ọlọ́run náà ni ẹ̀ẹ́dùn lọ yáwó bank èlé díẹ̀ náà ni wọ́n fi lè lórí àwọn ò lè ṣe bẹ́ẹ̀ sọtẹ́ni kan bá dé mọ́tà lásìkò yẹn mosque yìí tí òjò máa wá ni pé àwọn ọmọ wọn ò láìkí ẹ̀ tẹ́kọ̀ bí church nísìn ac ó wà ń bẹ́ ẹ̀ máa lọ. ìhìn táwa fi yàtọ̀ náà ni al-ilmu shar'i àwa nímọ̀ ń tà ń ṣe àwọn onímọ̀ ayé ni wọ́n wá tó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn tá à ń kà nípa àwọn àfa àtọ̀ ṣáájú yìí yóò mọ motivate àwa náà pé káwa náà dàbí tiwọn ntí afẹ́fà yọ̀ mẹ́ni tá a bá parí tíra yìí a sọ fẹ́ nìkọ̀ọ̀kan ẹ lọ ra àwọn tíra àtàn fi sọ̀rọ̀ nípa tíríjàmà Sheikh Al-Albani tán fi sọ̀tàn gbèsè ayé wọn ẹ lọ kà tíríjàmà ìtàn gbèsè ayé Sheikh Al-Albani sòkè yẹn náà wàá mọ sojú kòkòrò wípé ah bóòlù èmi náà ṣe fẹ́ dàbí yìí àwọn àfa bí n tiẹ̀ tó wọn bó mo ti fẹ́ súnmọ́ wọn so àwọn nǹkan yìí ni ó mọ̀ wúyàn lérí báwa ṣe ń sọ pé a fẹ́ dàbí irú àwọn yẹn àwọn kan náà sọ pé àwọn fẹ́ dàbí àwọn òbésèrè àwọn kan sọ pé àwọn fẹ́ dàbí pàṣùmá àwọn kan ẹyin tó oníkàlùkù ló ní sálàfọ̀ ẹ̀ so ìwọ tó ti wá láníyàn àwọn tó fẹ́ dàbí tiwọn yẹn ìwà rẹ náà ọmọ fìwà jọ tiwọn ọ̀rọ̀ rẹ ó máa jọ tiwọn ìrìn ẹsẹ̀ rẹ ó máa jọ tiwọn ó kẹ́kọ̀ọ́ ìráyésá lára wọn ó kẹ́kọ̀ọ́ ìlásàjẹ́ lára wọn ó kẹ́kọ̀ọ́ títẹ̀ láṣẹ ọlọ́run jíjìnà sí ìyapa àṣẹ ọlọ́run ọkọ̀la kó o lè dàbí tiwọn náà ó sì ó sacrifice tó pọ̀ lédè pọ̀ fẹ́ ní mọ̀ ìmọ̀ yẹn dẹ̀ ní lédè pọ̀ fẹ́ fi ṣàyé láǹfààní òní. àwọn ọba Albani ní ṣe ṣé professor ni wọn ni owó náà ń gbé fún wọn la ṣùgbọ́n tí wọ́n ṣe kalẹ̀ wọn ò sí láyé mọ́ báyìí bá a ṣe ń ka ilé yìí ní yóò ti lọ máa bá wọn nínú sáré yóò ti lọ máa jẹ tiwọn orúkọ wọn ò parẹ́ lójú ayé wọn wà ba'dahum lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ orúkọ wọn hatta qiyam as-sa'a orúkọ yẹn ò lè parẹ́ sheikh islam ibn Taymiyyah àtàwọn sọ bẹ́ẹ̀ ni pé saudi ni wọ́n ń gbé ni ẹ wo àtìgbà tí bàbá ibn Taymiyyah àti kú di ìsìn tẹ́ bá tún sọ̀rọ̀ pé kama qala sheikhuna sheikhul islam ibn Taymiyyah rahimahullah àtùmọ̀ sọ bẹ́ẹ̀ ni wọ́n wà lá bí ó ṣe máa rí dhikrul ulama ìbáàkẹ́ ọ̀rọ̀ àwọn àfa títí tá yóò fi parẹ́ àfi yóò bá sẹ́sìn ọlọ́run lórílẹ̀ mọ́lẹ́kù ṣe ewu ló wá lóore tó yẹ kéèyàn sojú kòkòrò Awólọ́wọ̀ ta ló gbúrò Awólọ́wọ̀ ẹ̀ẹ́dínní kan ta ló gbúrò àwọn yẹn mọ́ Abíọ́lá gan bóyá tó ń sá gbúrò Abíọ́lá mọ́ tó ló fi jẹ́ pé ẹni tó bá wà nínú mọ̀jálù tá a wà yìí tí ò bá mọ rírì nǹkan yẹn àwà lóde kan ní ẹni tó mẹ́ta yìí àfa kan wá ní ẹ ẹ̀yin òbí ọmọ oníwàlímà ẹ wá fowó lẹ̀ ìyà tí ń jà àwọn àfa ọlọ́mọjọ já àwọn ọmọ yẹn tí ọba ti fẹ́ kíyà tí ń já àwọn afọ́ já àwọn ọmọ rẹ̀ kó wá fowó lẹ̀ subhanallah àwọn wòlá ayé jọlọ subhanallah ẹ ó ti yẹ ká kúrò ń bẹ ṣùgbọ́n torí pé mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹni òjijì tẹ kúrò ń bẹ ìgbà tó wà ní kí n sọ̀rọ̀ mo ní là ìyọ̀ ọjà àwọn afa níta ẹ̀ bá ń sọ tẹ́ ẹ̀ bá máa sọ ní kẹ́hìn ronú bẹ́ẹ̀ sì máa sọ bẹ́ẹ̀ bá sọ pé yàtọ̀ ẹ̀yìn àfa àfi ń jẹra yín dé ṣùgbọ́n pé àfa kódà kó sa sọ kan níwọ̀ ìyà ọ̀jẹ́ lá abàdà yọ jẹ́ o so àwọn òbí ń wàlímọ̀ náà à ń fowó lẹ̀ àti ń jẹ́ àfọ ọlọ́mọdé ọjọ́ subhanallah níbi wàlímọ̀ Qur'an nítorí twenty twenty naira tẹ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn hadhihi almusibatul uzma àdánwò tó tóbi jù ní ìyá sílẹ̀ mọ́ ìjàfà kódà bó ṣe bàtà kan ní wọ̀ iyọ̀ jẹ́ torí pé halawatul iman halawatul ladhatul ilmi tó ń bẹ lára rẹ̀ ó ju tọ̀pọ̀lọpọ̀ olówó yẹn lọ tá bá mọ̀ ni wọ́n mọ̀ ṣe kìtà wa wà ní yà ń jẹ nígbà tó lè jẹ mo ní abóyá ah, ẹ fẹ́ sọ pé yàtọ̀ fi ń táwọn míì fi ń jẹra wọn tọ́lọ̀ òfin jẹun tán fi ń jẹra wọn so wá kàdà sọkọ̀dẹ̀ sí ní tó fà á ni pé sẹ́ni tí ń sọ̀rọ̀ nǹkan sáàfà ló ń gan ni hmm. àwọn òbí náà wá ń ṣe pé mo sì ìmùtàlá tó gẹ́ẹ́dán wà ń fàjárùtù gọ́dọ̀bàn sókòtàn ah, bó ló ṣe àwọn òbí náà yàtí ń jẹ àwọn àfọ la ilaha illallah ìyá tí ń jẹ àwọn afọlọmọdé ojú àwọn ọmọ àwọn ìyá tí ń jẹ àbànà ọyẹ mọ mú wa mọ mú wa ṣe fẹ́ kọ jẹ ọmọ tí náà ẹni ẹni ara kọ mọ jẹ ọmọ tí wọn kí wàá ní ìwúlò ẹgbẹnu kalẹ̀ tẹjọ òkàbẹ yẹn àfa àtẹkùrẹ yẹn láfa lóbi jẹ pé ní tí òjò yìí tètè dé mbẹ nìyẹn mo ní a gbúdọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ yẹn ẹ jẹ pé bí mo ṣe sọ̀rọ̀ ara rẹ̀ káàtì kò lè bá a kírun gan ẹnìkan wàá fi ojú kò lè ti pa ẹ̀ ń bá sì pèsè ẹ̀ mo ní mi ò lè pèsè yẹn ibi pọ́pílìkì náà láti sọ ká tó kúrò mbẹ àdèsí táàsì àwa kírun àkúrò mbẹ so gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí àdánwò ni sí gbogbo àwọn nǹkan táwọn kan sáwọn bàbá eléyìí sì jẹ wọn subhanallah ìyà ò jẹ wọn ìyà ò jẹ wọn orúkọ àwọn ọmọ àrọmọdọ́mọ wọn máa lò ní for life orúkọ tí wọn fi lẹ orúkọ yẹn gan ti dowó orúkọ lásán ó ti dowó fún gbogbo àrọmọdọ́mọ wọn ọmọ Sheikh Al-Albani ọmọ Sheikh ó ti di owó fún wọn àwa ni ìyà ti ń jẹ àwọn afa ìyàwó ló ń jẹ àwọn afa ìwà abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ àwa tá máa kí ó gan ọlọ́run ò fìyà jẹ alhamdulillah so látara àdé eléyìí ẹ jẹ́ ká gbìyànjú ká mọ rírì ń tà ń ṣe yìí gbogbo ń tọ́lọ̀ máa ń ṣe fún yàn téèyàn bá ti mọ̀ ọlọ́run ti ṣe fún yàn wà mọ́n haza hu haza kọ̀dọ̀ haza kullal matalibi man rọ́ọ̀mọ̀ hu rọ́ọ̀mọ̀ ma'ariba kullaha wà mọ́n haza hu kọ̀dọ̀ haza kullal matalibi ó téèyàn ń fẹ́ ọlọ́run ti ṣe fún yàn téèyàn bá ti ní sọ wà sẹ́ pé ibi tó gbá níyàn rẹ náà ni pé tí wọ́n bá ti ròde ọlọ́mọ ò jẹun tó o bá ti rà kí kọ̀kan ò ní jẹun máa wo kun yàwó yàwó káàkiri ẹ̀ kí ni ẹ̀ mọ́ ládùn àkànnì fẹ́ subhanallah ìyẹn gan ló fi ń béèrè òsì fún rẹ ó sì tòsí ọ̀hún èyàn gbúdọ̀ ní maali umur o gbúdọ̀ ní àfọkànsùn gíga fúnra rẹ nù gbèsè ayé ẹ ní lẹ́mìí pò ní ma tọrọ jẹ ò ní ma tọrọ bára lọ́dọ̀ malakẹ́tì kò tó jẹun ṣùgbọ́n lẹ́mìí bá ṣe ń lọ kí wọ́n yẹn wọ́n train ni wọ́n fún náà ni pé wọ́n ma tọrọ bára Sheikh Al-Albani aago náà ń ṣe aago náà tó ṣe wọ́n níṣẹ́ ṣùgbọ́n gbàtà àlùbáríkà ìmọ̀ dé àlùbáríkà ìmọ̀ yẹn lọ gba iṣẹ́ wọn ìmọ̀ yẹn náà sì jẹ́ títí náà jáde láyé they were multi billionaire kan tó jáde láyé ṣùgbọ́n àwọn àfáà yìí kò ní ìdí kan lé ayé ọlọ́run ó kó ayé òun yóò kó fún wọn nítorí pé òun ò fìgbà kan yẹpẹrẹ ara wọn rí lábẹ́ ẹnikẹ́ni so ló fi jẹ́ kí gbogbo wọn náà tó ń wá mọ̀ ẹ ti gbọ́lídé ẹ sì pè mí halal tó o bá ti ń wá síbi haram náà ọlọ́run yóò bọ̀ ọmọ pa síbẹ̀ ẹlòmíì máa ń gbà ah, àbá àti kò ah, ẹ̀yìn sí ilé ẹ̀ gbowó lóde ọlọ́mọ bó lẹ̀ sí wá ń ṣe bó mo ṣe ń ṣe bó ṣe ọ̀rọ̀ wa jọra wa ni nígbà tí wọ́n ti sọ pé ibi tó ti mọ tó ti mọ rí jẹun ọlọ́run ti bọ̀ fi síbẹ̀ so ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ já mọ rírì ẹ̀kọ́ yìí ká mọ wo àwọn àfáà tó ṣáájú yìí gẹ́gẹ́ bí model role model táwa náà fẹ́ dàbí tiwọn ìyẹn ó mọ ràn wá lọ́wọ́ láti lè mọ gbìyànjú ìyẹn ó lè mọ ràn wá lọ́wọ́ láti lè mọ kà nípa wọn yóò mọ ràn wá lọ́wọ́ tó bá fẹ́ rẹ̀ wá àtúlẹ̀ máa gbìyànjú sí àwọn ni role model humu humu sálàfùnà ṣùgbọ́n tó bá ti ń wọ̀ tún tó ń wò sí àwọn tí èyí ṣe sálàfùnà tó ń kọ́ sí wọn ní tó padà ṣe ẹ̀yẹpẹrẹ adhullu wal maskana tó ṣẹlẹ̀ sí wọn náà ní padà máa jẹ́ ti onítọ̀ nasalala salama wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima kó tó di pé a lọ